mo fẹ́ fi yorùbá bá ajá mi sọ̀rọ̀ a ṣe mọ̀ pé bí àwọn elédè gẹ̀ẹ́sì faransé jamani tán ṣe ń fi èdè wọn bá ajá wọn sọ̀rọ̀ tá ń gbọ́ bẹ́ẹ̀ náà la lè fi èdè yorùbá bá ajá wa sọ̀rọ̀ tí ó gbọ́ Kochi ni orúkọ ajá mi yìí dúró tó màá sọ fún ní èdè yorùbá ń pé kó wá a máa wò bóyá ó máa wá àbí kò ní wá wá jókòó dọ̀bálẹ̀. a ti ṣe bí ọ̀yọ́ láàárí. joko ọ̀yọ́ ò fi ṣe bí bàbá ẹni fún ọkàn. súnmẹ́yìn súnmẹ́yìn jòkó sọ̀rọ̀ ọ̀kàrè ọ̀kàrè mo fẹ́ gbé oúnjẹ rẹ̀ fún so tí n bá ń gbóúnjẹ wọn fún wọn mo máa ń sọ fún wọn kí wọ́n jókòó kí wọ́n tún jẹun ń ṣe èyí tí wọ́n gbóúnjẹ fájá tí ó kàn sáré mọ́ jẹ. àtúnṣe bí Ọ̀yọ́ láàárín bí ìwọ̀bìà so mo ti kọ́ ní ẹ̀kọ́ kí ó jẹun kó dẹ̀ fi oúnjẹ kalẹ̀ ní èdè Yorùbá so ẹ jẹ́ ká wò bóyá ó máa dá mi lóhùn. wá rárá wá kárí dúró. wá. àtúnṣe bí ọ̀yọ́ là á rí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹni pọ̀ kan. jẹ́. fi sílẹ̀. kárí ó dà káre kò tí ì fi sílẹ̀. àti ṣe bí ọ̀yọ́ là á rí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹni kọ̀ọ̀kan. kò káre dọ̀bálẹ̀ dọ̀bálẹ̀ rárá dọ̀bálẹ̀ dọ̀bálẹ̀ dọ̀bálẹ̀. Ó káre, ó káre. Jókòó kárí jẹ. fi sílẹ̀. kárí kò tí ì wá. jókòó. àti ṣe bí vale, láàrin yóò ti ṣe wá kọ́chì dúró. wá wá fi sílẹ̀ ó kárin ó dáa jẹ́. àti ṣe bí ọ̀yọ́ láàárín ẹ̀yọ́ ní ṣe bí bàbá ẹni kọ́. àti ṣe bí ọ̀yọ́ láàárín ẹ̀yọ́ ní. à ń jíṣe bí ọ̀yọ́ là ń rí ọ̀yọ́ ò